ní àìgba ohunkóhun lọ́wọ́ àwọn kèfèrí ǹjẹ́ ó yẹ kí àwa kí ó gba irú àwọn wọn nì kí àwa kí ó lè jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú òtítọ́ èmi kọ̀wé sí ìjọ ṣùgbọ́n Diotrefe ẹni tí ó fẹ́ láti jẹ́ olórí láàrin wọn kò gbà wá nítorí náà bí mo bá dé èmi ó mú iṣẹ́ rẹ̀ tí ó ṣe wá sí ìrántí tí ó ń sọ ọ̀rọ̀ búburú àti ìsọkúsọ sí wa èyí ni kò sì tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ni ohun tìkára rẹ̀ kò gba àwọn ará àwọn tí ó sì ń fẹ́ gbà wọ́n ó ń dá wọn lẹ́kun ó sì ń lé wọn jáde kúrò nínú ìjọ olùfẹ́ má ṣe àfarawé ohun tí í ṣe ibi bí kò ṣe ohun tí í ṣe rere ẹni tí ó bá ń ṣe rere ti Ọlọ́run ni ẹni tí ó bá ń ṣe búburú kò rí Ọlọ́run demetriu ní ẹ̀rí rere lọ́dọ̀ gbogbo ènìyàn àti ti òtítọ́ tìkára rẹ̀ pẹ̀lú nítòótọ́ àwa pẹ̀lú sì gba ẹ̀rí rẹ̀ jẹ́ ẹ̀yin sì mọ̀ pé ẹ̀rí wa òtítọ́ ni èmi ní ohun púpọ̀ láti kọ̀wé sí ọ ṣùgbọ́n èmi kò fẹ́ fi tàdáwà òun kálámù kọ wọ́n ṣùgbọ́n mo ní ìrètí láti rí ọ láìpẹ́ a ó sì sọ̀rọ̀ ní ojúkoojú àlàáfíà fún ọ àwọn ọ̀rẹ́ kí ọ kí àwọn ọ̀rẹ́ ní orúkọ orúkọ.